والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وفي كوا وفي كوا من شريعة تنسيك الغنم بالغرم أنتي يعني ó bá fojú wo ìpọ́njú rẹ̀ ń lọ yẹ kó jẹ ìgbádùn rẹ̀ eléyìí túmọ̀ sí wípé tàbá wà lórí ìlànà kan àwa tá a wà lórí ìlànà kò sí tàbí ṣùgbọ́n a máa bá oríṣiríṣi ìpọ́njú pàdé a máa bá oríṣiríṣi ìdààmú pàdé nítorí pà ń tọ ìlànà tá à ń tọ nítorí pà ń ṣe ẹ̀sìn tá à ń ṣe tolú ẹlẹ́dàá wa tó bá ní kí àǹfààní kan yọ sí wa nídìí nǹkan tá à ń ṣeun àwọn ẹni tó ń fojú wo ìpọ́njú ẹ̀ àwọn náà ni wọ́n láǹfààní ìgbádùn tó wà níbẹ̀ yàtọ̀ sí àwọn tó ṣe pé wọ́n ta kété dágun lásìí wọ́n ń wò yín lọ́ọ̀kan kódà gangba mi wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ wọ́n wò pé kí ni wọ́n ń ṣe kí ni wọ́n ń wí tó bá wá di pé àǹfààní kan wá yọ fún yín ní tàǹsì táwọn fi ń fi ṣe yẹ̀yẹ́ o ní tàǹsì táwọn fi ń wò pé ìrọ̀lẹ́ ń bá ká àwọn náà bá tún wá yọ wọ́n yọjú wọ́n yọrùn wọ́n tún pẹ́sẹ̀ wọn lọ síbẹ̀ àmì àìmara ni àmì pé ẹ̀mí ń lára rẹ kò wúlò bàbá rẹ ń bẹ láyé bàbá rẹ ń ṣe Islam orí Islam náà la mọ bàbá rẹ̀ sí títí tí bàbá rẹ̀ fi fàyè sílẹ̀ kò sí bí bàbá rẹ̀ ò ṣe gbìyànjú pẹ̀lú rẹ̀ tó kó ṣe islam táwọn ń ṣe kọ́ má ṣe kèfèrí eléyìí tó ọ̀rọ̀ agbálé ọkọ tí kún olólèyìn ọ̀jẹ́ mọ́ kọ̀ọ̀kan bí ti wulẹ̀ ó kéré ma bàbá rẹ̀ tún rán àwọn èèyàn sí ọ ọ̀sán tó ń ṣe náà lọ́ọ́ máa ṣe bàbá wa kú tán wàá yọjú ó tún yọ̀tẹ̀ ògbégbá lọ́wọ́ pé wọn náà fẹ́ gba sàrà nínú nǹkan tí bàbá rẹ̀ fi sáyé ọ̀dájú pálá ìmọ̀ra ni ọ ọ̀ gbádùn rárá rárá nítorí pé kì í ṣe nítorí pé ọba àjọmọ bàbá rẹ̀ nìkan lèyìn á máa fi jogún bàbá tó bíyàn sáyé àwọn májẹ̀mú wà tó ṣe pé tí ọba pé sí ọ lára ó ní jogún rẹ̀ bí ká lọ ká ọ pé wọ́n lọ pa bàbá yìí ogún kí ló fẹ́ jẹ bí kákà ọ pípẹ́ ẹ̀sìn tí bàbá ń ṣe kọ́ ni wọ́n ń ṣe ogún kí ló fẹ́ jẹ ṣé bó ti mọ̀ pọ́nà bàbá àwọn òpè ọ ni látọjú ayé rẹ̀ náà ló ti fi hàn ọwọ́ akután ọwọ́ àníṣe bóun ló bí ọ kìí sòun ló bí ọ tẹ́lẹ̀ tí fi ń bọ́ sọ̀rọ̀ tó fi kọ́ ti kún sí torí ẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n ní nǹkan yìí báyìí àǹfààní tó yọ yóò ta àwọn mùsùlùmí ni àwọn mùsùlùmí wá yọjú àwọn kèfèrí náà yọjú àbọ̀ ló ṣe jẹ́ báyẹn

ìwọ mùsùlùmí náà ọwọ́ lori ọsọ lórí kolofo ogbórí kólófó lọ́ọ̀bẹ̀ wọ́n má bàa mọ́ ní mùsùlùmá wọn náà lọ fẹ gbà kí ló dé ẹbí ni ah, gbogbo wa àwọn mọ̀ lẹ́yìn ẹ̀tẹ́lẹ̀ náà na amaghị táwọn ṣe ṣé wọ́n bá wọn ṣe wọn náà rí wọn òun wò wọn òun wò pé ẹni tó tí ó ni wọn tójú agba kínní kan ìwọ náà tún lọ torí ká kíyè sára ká kíyè ẹni tó fojú winá ìpọ́njú rẹ̀ òun lọ́lẹ́tọ̀ sáti jẹ ìgbádùn rẹ̀ òfin ṣẹ̀rí àná. àlọ́gọ́nùmọ́ bẹ̀lọ́gọ́rùmí torí ẹ̀ ọ̀dọ̀ wa wa o lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn mùsùlùmí bẹ tẹ́ pé wọ́n mójú tẹ̀sìn lójú méjèèjì gbogbo ògbà bí wọ́n ti ṣe nílọsíwájú ń di ẹ̀sìn wọn ìdí rẹ̀ ni wọ́n wà wọ́n kì í ṣe ẹni tí máa ń ṣekúṣẹyẹ nídìí ẹ̀sìn wọn nígbà òjò nígbà ẹ̀rùn ẹ̀rì kí wọ́n dúró tẹ̀sí ni. tí olúwa ẹlẹ́dàá wa yàtọ̀ sẹ́sàn tí ó sàn wọ́n lálùkìyàmà tó bá mú àǹfààní kan wá nílé ayé yìí àwọn gangan ló yẹ kó sí. kìí ṣe nítorí kí wọ́n fẹ́ san wọ́n lẹ́sàn láéláé kò sí nǹkan tẹ́nìkan ni tó lè fi san nìkan lẹ́sàn àfolúwa ẹlẹ́dàá wa ṣùgbọ́n kò sẹ́ni mórí iṣẹ́ yá. àwọn kan sì ń bẹ tí wọ́n ṣe mùsùlùmí rárá torí pé bàbá rẹ̀ bí ọ̀sọ́ ló kọ́ mùsùlùmí lọ́ba tán bẹ́ẹ̀ wọ́n sì rówó pẹran súnájọ́ wọn bí kò jù bẹ́ẹ̀ lọ. tọ́ba wa pé kinní kan o àǹfààní kan yọ fáwọn mùsùlùmí ìwọ owó ìwọ owó òpònú dìdìrín kórókù fún aláwò rí ẹ̀yin rẹ̀ ọ̀gàn ni bí ẹ̀yin fi ráwọn náà. nínú àwọn adé pé mùsùlùmí lòun after all bùrẹ́mà ló ń jẹ ẹgbọ́rọ̀ ṣé mùsùlùmí tí wọ́n ń sọnù bẹ́ẹ̀ náà ni àwọn ẹlòmíín wà akramakumullah yóò máa fi súnà yẹn ṣe ni àwọn èso alùsùnà táwọn àwọn èso alùsùnà táwọn tó alùsùnà wọn pín gàrí ọwọ́ agbábọ́ wa pé ẹ dákun o ẹ fẹ́ mi náà gàrí kí n lọ wá ṣúgà sí o bọ́ ọ bá jẹ́ yọ̀ ọ́ lọ́rùn nítorí pé ẹ̀sìn yẹn ó ń fi ṣe yẹ̀yẹ́ ni ó yẹ mara nǹkan tó ló fi mú wa àwọn òní fura nígbà tá burú bá dé àní máa ń tà sí torí ẹ̀sìn lélẹ́yìí wọ́n ti fi ṣe yẹ̀yẹ́ ní ìfaramẹ́sìn kí ni mo fẹ́ fi gàrí rẹ̀ ṣe torí yóò hà mí lọ́rùn tòkátó wá pé grace dọ́kásì mẹ́ríání wọ́n ní wọ́n ń pín nǹkan fáwọn mùsùlùmí wọn náà wá lọ yábò rí ẹ dákun ẹ mọ́tò àṣírí mi o ẹ dákun ẹ àṣírí mi o wọ́n á ní kálukú ọkà fatia lọ́ba sá la hawla wala quwwata illa billah islam ti ń pín o kí ló dé tí o lè gbà o sì fẹ́ jẹ gàrí rẹ̀ ìyẹn ṣe bẹ̀rù Allah ọwọ́ àgbà ọba tí wàá jáde yọ ayọ́ borí sọnù pé mo rí wọn mú ọ́ọ́bì ẹ̀ nífura pé eré láyé yìí láyé lálùkìyàmà kólú kọmasị sèse wa lọ lórí ibú bá ti ríran ródòdó èèyàn máa di òdòdó mu ni torí pé èèyàn tanra rẹ jẹ èèyàn tanra rẹ̀ jẹ ẹlòmíì jẹ ṣùgbọ́n alára bá ti dàrú alára tanra rẹ jẹ mo ti ródòdó kí ni mo tún fẹ́ máa dúró torí olúwa ẹlẹ́dàá o olúwa ẹlẹ́dàá wa ó ṣe wa lẹ́kọ́ kan nínú àwọn ẹni tó fọwọ́ tó gbàwé wọn tó سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفر أستغفرك وأتوب إليك